ألف كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ni ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo tí ń tẹ̀lé súnà òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba yìí òun náà lọ́ba tí ó fi wá mànà ọba yìí iná làwọn ń bẹ̀ kọ́lọ́hún ò kọ́wọ́lá agbára rẹ̀ kọ́lọ́mọ́ sì wá lọ́nà láéláé tọmọtọmọ àwọn ìran ìran wa lọ́kùnrin lóbìnrin kọ́lọ́mọ́ jí wọ́n ṣe ẹ̀sìn mí lẹ́yìn Islam a kí gbogbo àwọn tí wọ́n gbà wá lálejò ní àdúgbò yìí kọ́lọ́mọ́ sàbálẹ̀ san wọ́n lẹ́san dáadáa gbogbo àwa jàmá lọ́kùnrin lóbìnrin abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́ sàṣánú wa. لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله ẹjẹ́ lọ́lẹ̀ ìmọ̀ ìpé tíra tí ó jẹ́ òdodo tá a lè máa tẹ̀lé ọ̀nà alukur'an wa khayra alhadiyi hadiyu nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam ẹ̀rí ìmọ̀nà tá nábì filẹ̀ fún wa yẹn ìmọ̀nà tí ò ní dàrú ni kò sí ń tọ́ dáa tó wa sharral umuri muhdathatuha gbogbo èyí tí wọ́n bá tún dálẹ̀ tá a tún gbọ́ tó yàtọ̀ sí èyí tó wà ní alukur'an tá a gbé lọ́wọ́ àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ni wọ́n ń pè ní àdádálẹ̀ wa kullu muhdathatin bid'a wa kullu bid'atin dalala gbogbo àdádálẹ̀ pátá tá a bá tún gbọ́ láyé lẹ́ni tí wọ́n tún pè é lẹ́sìn ànú ni ànú sì ní eh, bídíà ni wọ́n ń pè lánàá ànú wọn ń pè ní bídíà ibo ni wọ́n wá darí sí jama inú náà ọlọ́run ni kọ́lọ́mọ́ sí wa lọ́mọ náà shaitan al-mal'un la'natullahi alayhi ash-shaitan kò sinmi kò sinmi láti máa ṣe àwọn èèyàn lọ́nà ash-shaitan ò sinmi láti máa dá ìrújúlẹ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn ṣètọ́nù fiwálẹ̀ ìrìn lára wa bẹ́jẹ̀ ṣe rìn ni àwa la máa máa dúró tọlọ́hun a máa dúró ti súnnà a máa béèrè tí ọ̀bá yé wa lọ́dọ̀ àwọn àfa súnà èyí ni ipa ṣètọ́nù fi ní ká wa lágbàlá ayé lẹ́ni ipa ṣètọ́nù ti ń ká àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n bí sínú ẹ̀sìn Islam àwọn èèyàn tí wọ́n bí sínú súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn tí wọ́n bí tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà àwọn salaf asalafu salih àwọn sahaba alikiram lẹ́ni wọn ò sínú Islam mọ́ wọ́n sì ń kírun wọ́n sì ń gbáwẹ̀ wọ́n sì ń lọ mọ́kà kódà wọn a máa dánu gbọ̀n sí àwọn ìyàwó wọn a máa lo jẹ̀lbáwò àwọn là ń pè ní ṣíà bọ́ọ̀bá ní ṣíà báyìí mùsùlùmí ni ó rè pé ń bọ̀ kì í sì ṣe mùsùlùmí àṣetáni lọ wọlé tọ̀ wọ́n ọ̀dà ọ̀nà rúmọ́ wọn lọ́wọ́ ọba àyẹ̀sí wọn jẹ́ ọ̀pẹ ọlọ́run ní nǹkan míì fún wọn wọ́n wá tẹ̀lé àṣetáni wọn ọ̀lẹ́rìí kan o ṣètọ́nà ọ̀lẹ́rìí o tí ó fún wọn o ròyìnròyìn náà ni ẹ sì rú báyìí ọyẹ kórí báyìí ayọkẹ ní gbàgbé báyìí lórí èrò lásán náà ọlọ́dẹ ti fi tíra lẹ̀ fún wa tá a máa wò tọ́nà bá fẹ́ dàrú súnà bẹ́lẹ̀ tá a máa kà tá a bá lójú tu ẹ̀ mọ́ àgbákò tó ṣẹlẹ̀ ní àgbáńlá ayé wa yìí nínú àwọn àgbákò tó ṣẹlẹ̀ òun ọ̀rọ̀ ṣíà ìtọ́jú afẹ́mẹ́nubá òun náà ni pé wọ́n ti wá bẹ̀rẹ̀ sí máa fanrere dáwà wọn àkídà wọn ìgbàgbọ́ wọn ìmánì wọn wọ́n wá ń gbìyànjú láti fan sí gbogbo ayé kí gbogbo wa ká lè dàbí àwọn ẹni tí ó bá sì jọ àwọn àwọn ọ̀pá ni àwọn ọjà ológun ni àwọn ọ̀dà ẹkọ́nọ́mì ẹ̀rú ni wọ́n wá pàdé papọ̀ mọ́ àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n pàdé papọ̀ mọ́ àwọn ọ̀tá ẹ̀sìn lágbàlá wọ́n sì ń pera wọn mùsùlùmí àṣírí wọn la fẹ́ túlẹ̀ ní jama ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn Islam ká lè fa àwọn ọmọ wa létí àtàwọn ìyàwó wa àtàwọn ẹbí wa àtàwọn ọ̀rẹ́ wa àtàwọn jama wa àtàwọn student wa ipe tá a bá ti rí traces lára ẹnìkan tí ń bú sàhábà kan àbí ń ṣépèlé wọn ká lè mọ̀ pé ó ti di ṣíà ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa àtàṣẹ́ mi ọ̀hún bọ́ọ̀ ló ṣe bẹ̀rẹ̀ bọ́ọ̀ ni ṣíà ṣe bẹ̀rẹ̀ ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa wọláhì nígbà tá nàbí ń bẹ láyé èṣù gbóró bọ́bá ti ń gbé ní báyìí lànàbí ọmọ gba lérí padà bí bá ṣe ń ṣe aburú lànàbí ọmọ tu fó nígbà nàbí lọ́tán Abubakar náà bẹ̀rẹ̀ khilafa radiyallahu ta'ala anhu Abubakar ọlọ́run ṣàánú gbogbo mùsùlùmí ọjọ́ kan nígbà ọ̀yá àfa wa Umar bin Khattab àwọn náà bẹ̀rẹ̀ sí ṣe khilafa gbogbo ìlú gbogbo ẹ̀sìn ọjọ́ kan nígbàtí ọkàn àfáwọ Uthman ibn al-Affan radiyallahu ta'ala anhum kọlọmbà ní kẹ gbogbo wọn níbẹ̀ ní wàhálà ti ṣẹlẹ̀ àwọn Yahudi àwọn Júù wọ́n bá nábì fa gan àbá nábì ṣẹ́gun wọn wọ́n bá Abubakar fa Abubakar ṣẹ́gun wọn Umaru ṣẹ́gun wọn nígbà wọ́n dẹ́sùkò Uthman bin Affan wọ́n wá ronú pé kí làwọn ṣe báyìí nítawọn ó ṣe ni pé kẹ́nìkan lọlé gbà síláàmù lára wọn kọ́ wa máa bẹ láàrin wọn onítọ̀wọ́n ni wọ́n ń pè ní Abdullahi ibn Saba Abdullahi orúkọ rẹ̀ la ilaha illallah Abdullahi ibn Saba wọ́n ní òun ní kọ́lọ́ lè sọ fún Uthmanu pé òun gba Islam òun lọ bẹ̀rẹ̀ wàhálà yìí ara rẹ̀ ni àwọn ṣé àti yọ mọ̀júsí ni mọ̀júsí àti yahudi gbogbo wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n darapọ̀ mọ́ mùsùlùmí páwọn náà ń jẹ́ mùsùlùmí òdodo àwọn abọ́gi àwọn abọ́ná àwọn abọ́ná àti àwọn yahudi jù àwọn táwọn iná wọ́n bẹ̀rẹ̀ mọ̀dáfìkì nígbàtí àfáà Uthman dérí khilafa wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ fún gbogbo àwọn aráàlú wípé ẹ̀rí eléyìí wa ni eléyìí wa báwo ni ṣe ń ṣe báyìí ẹ̀rí pé àwọn khalifa tí wọ́n yàn fún wa nísìn ẹ̀rí báwọn ẹbí wọn lọ́pọ̀ nínú ìjọba ni tí ó sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí bá wà ń bẹ̀ ẹbí tó competent ni tó máa ti ń ṣe ará àtàwà ń bẹ̀ gbogbo àwọn sàábà ni wọ́n fi sáàyè kọ̀ọ̀kan láti máa mójútó ẹ̀sìn àtayé wọn wọ́n wá lọ lè ṣe mọ̀nàfìkì wọ́n sàpadà pera wọn jọ pẹ̀lú àwọn tí ì ṣe mùsùlùmí tí wọ́n daṣọ mùsùlùmí bóra yìí wọ́n wá lọ lè máa kọ̀ǹfíǹsì àwọn èèyàn bí wọ́n ṣe ṣe mítìn ní pé àwọn ṣe pa àlífà Uthman ibn Affan wàláhì wọ́n sì gbìyànjú lóòótọ́ gbogbo wọn wọ́n gbé nǹkan jà lọ́wọ́ Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ọwọ́ ń gbọ́ wípé wọ́n ti dòrè ká ilé khilafa khalifa Uthman ọwọ́ aṣọ fún mọ́rẹ̀ Hassan ó ní wọ Hassan ọya ihmil silah wọ́n náà gbé nǹkan jà rẹ lọ́wọ́ èmi náà ti gbé tèmi yá lọ lè bá Uthman ká lè dáàbòbò níbi aburú àwọn ọ̀tá ẹ̀sìn mùsùlùmí náà gbogbo wọn àmọ́ àwọn tí ì ṣe mùsùlùmí òríjínà wà láàrin wọn àwọn èèyàn ni wọ́n ń da ọpọlọ àwọn nǹkan tó ní wọ́n má ní wọ́n tó nǹkan àwọn ni wọ́n ń dàrú fọ̀kọ́ta lóòrù wọ́n wọlé wọ́n ṣe pa Uthman ibn Affan bí wọ́n ṣe pa Uthman báyìí wọ́n ní ìyàwó rẹ̀ ní kọ̀tà lóòrù wọ́n pa fàyín náwó la yóò yí láìla kúláha Qur'an àfa náwó yìí àfa ọkọ mi tí máa náwó lọ́sàn-án àmọ́ lóòrù tẹ́ ẹ bá bá a níbi ó jòkó sí alukurani ní máa ń ká o Allahu akbar ọlọ́mọ́sà ṣe gbogbo àwọn olówó wa ọlọ́mọ́sà bá ní ṣe wọ́n báyìí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n yí alẹ́ marihalatayi ṣe rí ìbẹ̀rẹ̀ ṣíà ìpele méjì ni ìpele àkọ́kọ́ nígbà tí àlí tó bọ́ sí eré ìjọba wọ́n ní kó tó bọ́ sórí ìjọba ibi wọ́n ti kọ́kọ́ yapa àwọn mọ̀nàfíkì burúkú yìí Ali ni òun tóun wà yìí òun ni igbá kẹrin lóòótọ́ àmọ́ ẹ má jà á tí ì jẹ oyè ẹ má jà á tí ì yàn mí ṣe ìjọba ẹ jẹ́ wá àwọn tó ọ̀gá wa yìí ná làwọn mọ̀nàfíkì táwì ní wọ́n á ní wọ́n á lì á nífẹ̀ẹ́ púpọ̀ ìwọ náà lọ́kàn ó ti yá o kò sí kankan tí ń di ọlọ́wọ́ mọ́ alì ní àní ẹsẹ̀ sùúrù wọ́n ní rọrùn wọ́n ní bọ́ọ̀ bá ti lè bọ́ sí rí ìjọba báyìí á sì kẹ̀yìn sí ọ ọlọ́wọ́ mọ́ṣẹ́ ìsánú wa àwọn kan bá tún kó jọ nínú wọn wọ́n bá lọ lè bá alì wọ́n ń dọ́dọ̀ alì báyìí ẹ̀mọ́ tí wọ́n ṣe náà bá fẹ́rí kalẹ̀ alì ní kílódé tẹ́ fẹ́rí kalẹ̀

fàgádìbà aléìhìm alìbá bẹ̀rẹ̀ sí bínú pé irú ìfẹ́ burúkú lélẹ̀ sẹ́ẹ̀sì mọ̀ pé òrìṣà náà ìfẹ́ àwọn wádù yàgúsù yàwúsù násírù àwọn ẹni eré tọ́lọ̀ oróyìn nínú sọ́tù nóò sẹ́ẹ̀sì mọ̀ pé ìfẹ́ wọn náà wọ́n ní tí wọ́n fi mọ èrè wọn tí wọ́n fi padà ń fi ń bọ èrè ìfẹ́ yìí náà ni bọ́ọ̀bà nífẹ̀ẹ́ kankan ìtọ́lọ́ ọlọ́run adẹ́dà ni onífẹ́ o àtẹni tí máa ń fẹ́ràn ọlọ́run ẹni máa ń fẹ́ràn ọlọ́run irú ìfẹ́ tó ní sọ́lọ́run mọ́ ní sí ẹrú ọlọ́run ọba wa ibẹ̀ ni gbogbo aburú ti máa ń bẹ̀rẹ̀ wọ́n lé anífẹ́ rẹ nì lẹ́wọ́n fi ìròyìn ọlọ́run ọba ròyìn èmi lọ́ba bínú lọ́ba ní ọyá ẹ má sọ bẹ́ẹ̀ máa o wọ́n ní sọ ọmọ pé ìwọ ni ọmọ ẹ̀gbọ́n ànábì ni ọmọ pé ìwọ lọ fẹ́ Fatima ọmọ ànábì ni ìwọ gan lọ́yẹ kọ́ jẹ́ hanifa alákọ̀ọ́kọ́ àní ni alọ́rọ̀ tẹ sọ ní ẹ̀lẹ́ e túbá lọ́dọ̀ ọlọ́run ẹ̀lẹ́ e túbá lọ́dọ̀ ọlọ́run wọ́n ní àníwọ̀n ni khaliqul bari bàbá ti rí ọ̀tí rí ọlọ́run ọba ọba dẹ́dà wọ́n gan lọ́lọ́run ó ní ẹ̀túbá wọn láwọn òtúbá lọ́ba kó wọn jọ ó ní ẹwà ẹkú fẹ́ wọn lọ́ba gbẹ́ kòtò lọ́ba dà wọ́n bẹ̀ lọ́ba da yẹ̀pẹ̀ bọ̀ wọ́n lérí nínú ẹgbàá wá kan wọn ló sun wọn ná síbẹ̀ ìpè ìtẹ́yìn fẹ́ bẹ̀rẹ̀ yìí òòsà tí ànábì wa parẹ́ tó wá parẹ́ tó fi lọ òun lẹ̀ tó bẹ̀rẹ̀ alimarhalatu thaniya wọ́n ní kọ́dà nígbà tí wọ́n wọ tí wọ́n jóná ìtàn wọ́n láwọn kan wọ́n wá ní a àwọn oníṣẹ́ mímọ́ wí tí àwọn wí nítorí pé láàyò àdìbòbí náà illa rabbun náà ẹnìkan ò ní fi iná jó yẹn àfi kọ́ jí ọlọ́run ọba tó dáná wọ́n wá ń jura wọn sínú iná wọ́n wá ń jura látara ìfẹ́ àlí ipe bí wọ́n lọ dáná wọ́n lọ níná báwọn bá wọnú iná àwọn lè pàdé rẹ̀ láti jẹ́ nàní sẹ́mu pé ibú òríjìnà nù ẹ̀yọ́ ọmọ yá mi nínú ẹ̀sìn wa eléyìí lọ bẹ́ẹ̀ àlí bá wọn jà lẹ́yìn àlí náà wọ́n tún ṣe gbogbo aburú yìí lọ àwọn tí wọ́n wá dà sí pé àwa la fẹ́ràn àlí a fẹ́ràn fatima ìyàwó rẹ̀ a sì fẹ́ràn hasan àti hussein ọmọ fatima alimarhalatu thaniya wọ́n ní wọn ò lágbára tó nǹkan nígbà tó wá dìgbà tí wọ́n pa hussein àwọn tí wọ́n pa hussein yìí àwọn ọ̀tá tí wọ́n jẹ́ àwọn ọ̀tá tí wọ́n wà fún fámílì ànábì wọ́n kórìíra hasan wọ́n kórìíra hussein radiyallahu ta'ala anhuma kọ́lọ́n kọ́ bá ní sànú àwọn méjèèjì kọ́lọ́n bá ní kẹwọn kọ̀tàlúhù wọ́n pa hussein ẹ̀yọ́n yá wa alihi bidayatul fitna eléyìí ni ìbẹ̀rẹ̀ wàhálà tó ní agbára jù gbogbo àwọn aróko sàǹfà aróko wọn ń gọ̀ dáadáa kọ̀mọ́ntì lọ àwọn aróko ní iraaki àwọn aróko láwọn alẹ́ lárúbáwá míì wọ́n bá kóra wọn jọ wọ́n ní sáwọn sọ pé àwọn tí wọ́n ń pera wọn mùsùlùmí wọ́n fẹ́ máa pa fámílì ànábì lọ́kọ̀ kan ni àwọn eléyìí àwọn ọ̀tá ni ta ló pa Uthman ebọ́ ta ni ta ló pa Umar bin Khattab ebọ́ ta ni ebi wọn rò kírun lọ́wọ́ ni mọ̀júsí abọ́ná ló gún ní ọkọ̀ lérí irun àdébà mọ́mọ́ náà gbọ́ àbí òkú wọn ò pa òun bòtó kú fúnra rẹ̀ ni òsèǹdì kan ni ọkọ̀ kú nínú àwọn tá a fẹ́ràn tí wọ́n jẹ́ fámílì ànábì anabi náà kú wàhálà ó ṣẹlẹ̀ abubakar kú wàhálà ó ṣẹlẹ̀ umar kú wàhálà ó ṣẹlẹ̀ uthman kú wàhálà abẹ oye kò tó nǹkan nígbà hussein tó kú àwọn táwọn yìí bá kóra wọn jọ wọn wá di alágbára wọn bẹ̀rẹ̀ sí sọ pé gbogbo àwọn tó bá jẹ́ mùsùlùmí yàtọ̀ sí àwọn sàábà lọ́jẹ́ ni ó igbákejì sàábà ni ó igbákẹta sàábà ni ó àtàwọn mùsùlùmí míì tí wọ́n jọyìn àwọn gbogbo wọn làwọn máa bá jà àwọn àwọn olóko sí wọn lábẹ́ tí wọ́n fi dá wà lálẹ́ láàrin mùsùlùmí àwọn mọ̀nàbìkì yahudi nasara majusi wàhálà náà wọ́n fẹ́ dálẹ̀ tí wọ́n fi pa Umaru lérí irun ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa ṣẹwárí wọn nígbà yìí ni wàhálà wa bẹ́lẹ̀ irọ́ tí wọ́n wá pa ni pé wọ́n ní Muawiya tí ń ṣèjọba lẹ́yìn eh, Ali wọ́n ní Muawiya yẹn òun ló rán àwọn ọmọ rẹ̀ kí wọ́n lọ lè pa Hussein bóun ni sọ̀hábà ó sì wá ní kí wọ́n lè pa ọmọ àlè bóun sọ̀hábà kan sọ pé kí wọ́n lè pa ọmọ obìnrin ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ilé ìyẹ̀wò mọ̀ mọ̀náfìkì lọ́lọ́run fi ní innal munafiqina ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní innal munafiqina fi darkil asfali minan nar gbogbo àwọn mọ̀náfìkì nísàlẹ̀sàlẹ̀ náà ni wọ́n wà iná tí wọ́n gbóná ju ìtọ́wà lókè lọ èyí tọ́wà lókè ibẹ̀ làwọn kẹfẹ́rẹ́ abọ́gibọ̀ bọ́ wà ṣe ní mọ̀náfìkì tí wọ́n mọ́sálásí tí ń darapọ̀ mọ́ wa tí ì sara wa ìsàlẹ̀sàlẹ̀ náà ni wọ́n wà torí aburú tí ẹ ju ti kẹfẹ́rẹ́ lásán lọ kọ́lọ́mọ ṣe wá ní mọ̀náfìkì o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ṣíà bọ́lọ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà wọ́n máa pàpè mọ́ra pé àwọn làwọn nífẹ̀ẹ́ ara alẹ́ ànábì ma yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní kọ́dà àwọn amáǹkì wọ́n ní rọ́fídọ̀ rọ́fídọ̀ yìí wọ́n pẹ̀lú kan ní zayidu bùn ali bùn hasan zayidu ọmọ ali ali ẹ̀jẹ̀ ọmọ hasan hasan tọ́jú ọmọ ali bùn abi wọ́n ní wọ́n lọ lè ba wọ́n ní zayid ṣe ìwọ́n ọmọ ọmọ ọmọ ọmọ tó wá ní bí báwo àgàfàtà àbàbàkìrì wà Umar sẹ́yìn náà ti ń pè àbúbákìrì ní kèfèrí àti Umar zayidu ní kẹfà kọfẹ̀rẹ̀ huma báwo ní ṣe máa pè Abubakar àti eh, Umar tí máa pè wọ́n ní kèfèrí wọ́n mú ma wazira jaddi Muhammadin sallallahu alayhi wa sallam àwọn méjèèjì ni wọ́n dúró ti bàbá bàbá mi tí Islam tí ó tó fi tàn ìmọ́lẹ̀ jù sí gbogbo ayé àwọn méjèèjì wọ́n dúró ti ṣe ọlọ́run ọba wọn wọ́n bá kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n ní àròfọ́ntana tó wá rí ìtọ́ sọ́ọ̀nì ìta gbé wá ọ̀dà padà kí ọ̀rọ̀ fádọ̀ ni wọ́n pè ní èèyàn dà nǹkan padà kó wọn ò fẹ́ láti gbà yẹn wọ́n fi ń pè wọ́n ní rọ́fídọ̀ àwọn kan sì ní rọ́fàdó khilafata Abi Bakr wa Umar torí pé wọ́n dá ìjọba Abubakar àti Umaru padà pé àwọn ọ̀farama wọ́n ní lójú àmọ́ pé wọ́n ní rọ̀fìdọ̀ ló fi jẹ́ pé tọ́ba wọn dọ́wọ́ lórí nẹ́ẹ̀tì nígbà míì ọmọ gbọ́ tó wọn pè wọ́n ṣíà nígbà míì ọmọ gbọ́ tó wọn pè wọ́n ní rọ̀fìdọ̀ oríkì ní méjèèjì kèfèrí ní orúkọ wọn gangan. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àṣìá àtúwàníwá oríṣiríṣi wá ni wọ́n oríṣiríṣi wọn làwọn ṣíà àwọn náà wọ́n ṣe wọn ẹnu wọn kan pati pati pati ni wọn àmọ́ àwọn tó gbajúmọ̀ jù lágbàńlá yé wọn ni wọ́n pè ní àṣeàtú àlẹ́sìnà àṣàríyà àwọn ṣẹ́à tí wọ́n ní gbàgbọ́ nínú àwọn ìmáàmù méjìlá ṣẹlá àwọn ìmáàmù méjìlá ìjàmá àwọn náà ni Ali àti Hasan àti Hussein àti àwọn tó kù tí padà máa wá kàn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa hadafuhum wọ́n ní kí ni èrò wọn gan-an àwọn tá a wí wọ́n ní wọn ò lérò míì tayọ pé wọ́n fẹ́ dá ìjà alẹ̀ láàrin àwọn sàhábà àtàwọn ará alẹ́ adẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam láti fi dẹ̀sìn rú wọ́n wá lọ lè yan Abdullahi bin Saba ọ̀kan náà àwọn Júù Yahudi ipe kólọ́ lè sọ̀rọ̀ ẹ̀ di mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ padà ẹ̀sìn wọ́n wá ń gbé fọ́tò pé àwa yìí la nífẹ̀ẹ́ ànábì àti àwọn ará ilé rẹ̀ Aisha sẹ̀ǹkọ́ ará ilé ànábì la Aisha wọn ò ká Aisha mọ́ o Aisha kèfèrí ni lọ́dọ̀ wọn tí wọ́n bá dákọ̀ ya wa Aisha lọ́dọ̀ wọn ṣe à ẹgbọ́ tí wọ́n ní la'natullahi alayha kọ́lọ́mbà lánàá rẹ̀ ó wà lórí YouTube ẹni tó bá gbọ́ lárúbáwá lárúbáwá ni wọ́n sọ lèmi fi gbọ́ na ma ń sọ̀rọ̀ pé Umar la'anatullahi alayhi wọn lọ́rùn bá sẹ́bílé ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ ẹkún ni o Tìjàní alákápò ńlẹ̀ tìlá àti ìrójútu ẹ o Kàdìríyà onílù Tìjàní alásọ oníṣìlìgáàtà òun là ń kápò ńlẹ̀ ni ò tí ì lọ́lẹ̀ tán o aburú ńlá mi ló tún jálùwá o kíkálukọ́ fọmọ ẹ̀ létí o kápẹ́ àwọn jábẹ́ nọ́ọ̀sì tún è eh, gbogbo dáwà tẹ́ ẹ̀ bá ti ń gbọ́ tí wọ́n bá ti ń bùkànnù sọ̀hábà ẹ kéjì kó ń bẹ́ o àlìjánà kan náà lọ́wọ́ òkòkò méjì o ẹsìn ẹni tó sì nígbàgbọ́ sọ́lọ́ àtànábì àti tànábì fílẹ̀ òun náà wọ̀ bẹ̀ kọ́lọ̀ mọ́ sèwá lọ́mọ aná ọlẹ́ agbára ọlọ́wọ́n tó bá ni lásán ìbá tó sàn díẹ̀ wọ́n ti pinnu pé táwọn bá ti gbá ẹnìkan mú tí ò nígbàgbọ́ táwọn ní àwọn máa pa á ni wanted ni gbogbo ẹ̀yìn lọ́dọ̀ ṣe à wanted yí padà wá sàlàyé gbogbo àwọn ìmọ̀ràn wọn mu'amaratuhum lérí adamul islami lérí gbogbo àgbáláyé wa aqidatu ahli sunnati fi ahli albayti ẹ rí àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àwọn adájọ́ alùsùnà wal jamaa anífẹ́ ànábì anífẹ́ àlí anífẹ́ Fatima anífẹ́ Hasan anífẹ́ Hussein anífẹ́ àwọn ọmọ wọn nítorí pé àwọn ọmọ wọn yìí ọmọ ọmọ ànábì ni wọn kéèyàn ó nífẹ̀ẹ́ wọn ara ẹ̀sìn ni kéèyàn máa ṣàdúrà fún wọn ara ẹ̀sìn ni kéèyàn máa gbé ojú ìjà kó gbogbo ẹni tí bá ń bú wọn ara ẹ̀sìn ni ọ̀ranyàn nílé gbogbo mùsùlùmí ọlọ́run sọ fún anabi sàlám ọlọ́run ní kúlá asálùkà alẹ́ àjírọ̀ ìwọ anabi sọ fún wọn kó tó kú ipe dáwà tó ń ṣe ìpèpè rẹ kìí ṣe pé ọfẹ́ gbowó oṣù lérí ẹ̀ ìlàlì mawaddata fil qurba kọkà sọ fún wọn tó àìmọ̀ lójú wa àti lẹ́yìn wa àwọn ará lè mi ẹ nífẹ̀ẹ́ wọn o ẹ má jẹ́ ó jẹ́ pé ti bá kù láàrin wọn tán lẹ́wàá kẹ́yìn sí wọn ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú kùránì kùránì 42 aya 23 aya yìí ló dé gbogbo àwọn mùsùlùmí àgbáńlá ayé ipe agbọ̀rọ̀ nífẹ̀ẹ́ ọmọ ànábì àtàwọn ọmọ ọmọ rẹ̀ àti fámìlì ànábì táṣẹ̀ fi mọ̀ pé àwọn táwọn yóò pùrọ̀ ni wọ́n sábúbá kiri ṣe fámílì ànábì ni talọ́fọ́mọ́ rẹ̀ fún ànábì wa Muhammad jama talọ́fọ́mọ́ rẹ̀ fún ànábì wa Muhammad nínú àwọn sàhábà Abubakar jẹ́ kan bẹ́ẹ̀ ó fún láìṣà ó ní kọ́mọ fi ṣe ìyàwó nínú àwọn tó ń fọmọ rẹ̀ fún ànábì Umaru jẹ́ kan bẹ́ẹ̀ ó fún ànábì ní hafsọ́ ó ní kọ́ máa fi ṣe kíni kọ́ máa fi ṣèyàwó Usman bin Affan ẹ mọ̀ pé ànábì fún ní Rukaya ó ní kọ́ máa fi ṣèyàwó nígbà Rukaya kú ànábì tún fún ní Umu Kulthum wọ́n ní kọ́dá ànábì ní Umu Kulthum náà tó wá kú law kanat indana thalitha tó bá jẹ́ pé a Uthman ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa àwọn tá a wí tí wọ́n pè ní kèfèrí ẹbí ta ni wọ́n ẹni bá fún yàn lọ́mọ ó ti di kí ni jẹ́ mọ́ ó ti dẹ́bí ẹni tẹ́ẹ̀fì mà pé kẹ́yẹ́ ṣe ìfẹ́ àwọn ará alẹ́ ànábì lọ́wọ́ lẹ́mi wọn ìdẹ̀sìrú kálí kùránì ọmọ jálù kùránì mọ́ kẹ́sì ìsìlámù ọmọ lójú túmọ̀ káwa mùsùlùmí ká máa yọgi síra wa nítorí sẹ́ẹ̀rí àkídà tá a sàlàyé yìí ọlọ́mọdé àmọ́ tí ọmọ kan bá lọ nọ́ọ̀sì tọ́ba lọ lè kó àkídà yìí wá àbọ̀ lọ lọ́rin tọ́wọ́ kó àkídà yìí dé ìwọ bàbá rẹ̀ yọ kàn máa sọ níjọ́ tó wọ́n yọ̀ bẹ́sẹ̀ ọlọ́run yọ máa sọ ni ìjọba ti ṣèṣì dásùn àmọ́ akínú hàn níbo làwọn ṣe àyè pọ̀ sí wọ́n ní Iran ni Iran ninety percent Iran ṣe àníwọ̀n àwọn lẹ́gbẹ̀ẹ́ ọmọ wíláwà ní ráńdì báyìí àwọn kan wíláwà ní dúdú àwọn kan máa wé funfun àwọn ní dúdú yẹn làwọn tí wọ́n ní àwọn tírèsì wọn sínú àwọn fámílì ànábì àwọn èjì ànábì nìyẹn àwọn ní funfun yẹn àwọn yìí ni àwọn ọ̀tánmà ànábì àmọ́ gbogbo àwọn sàábà lọ́dọ̀ tiwọn náà kèfèrí ni wọ́n àwọn ìyàwó wọn wọ́n lè jalbab jalbab wọ́n yẹ sábà lo nìkọ́ jalbab tó máa balẹ̀ gan black tí ó balẹ̀ tẹ́ẹ̀ ní ríbi kan lára wọn yàtọ̀ sí ojú wọn báyìí àti ọwọ́ wọn tí wọ́n mọ̀ ṣe sunsun báyìí mọ́kà ẹ̀yọ́ máa yá wa wọ́n pọ̀ ní ìránì o wọ́n ní wọ́n pọ̀ ní ìrákì náà díẹ̀ Saddam Hussein rahimahullahu ta'ala kọlọmbanikẹ́ a máa ṣàdúrà fún alùsùnà ni ó Saddam ọkànjá alùsùnà oníjàgbọ́n ni àkídà alùsùnà lónìí ibi ìwà nìkan ti bàjẹ́ máa ní lọ́wọ́ àwọn Yahudi náà ló sì kó bá wọn wọ́n ti kó bá gbogbo ọba àdẹ́lá bá wọn nù àwọn ni wọ́n pàdé papọ̀ mọ́ àwọn Amẹ́ríkà tamẹ́ríkà fi lọ lè hangi sọ̀dáàmù láàárọ̀ ọjọ́ ọdún léyá sọ̀dáàmù sí ń kú ọbẹ̀ tọ́wà yìí àwọn ṣíà tó wà nílùú wọ́n gbàjọba ni alimani kí mẹ́mẹ́ báyìí bí ọba ti kú ṣíà ti gbàjọba ní rákì báyìí wọ́n pọ̀ ní Pakistan wọ́n pọ̀ ní Afghanistan wọ́n pọ̀ ní Cairo wọ́n pọ̀ ní Syria wọ́n pọ̀ ní Kuwait wọ́n wà ní Jordan wọ́n wà ní Saudi Arabia ṣé àwa ní Saudi Arabia àmọ́ ipa ká wọn ipa ṣe kí ni ipa ká wọn síbẹ̀ wọ́n wà ní gbogbo ilẹ̀ Áfíríkà náà díẹ̀díẹ̀ wọ́n wà Nàìjíríà bí nọ́ọ̀sì ni wọ́n pọ̀ sí jama àwọn tó ti di ṣẹ́yà ní nọ́ọ̀sì nísìn ọlọ́run nìkan ló mọ iye wọn wọ́n ti wá dé lọ́rin ṣe àti dé lọ́rin ọlọ́run pẹ̀lú agbára rẹ̀ mọ́sàbá ní paná wọn àwọn ṣe àkọ̀kan ti wà lẹ́kọ̀ọ́ àwọn ti wà wọ́n ti wà ní ọ̀nà lọ́nà abẹ̀sán estate àwọn kan ti wà ń bẹ̀ àwọn ṣe àkọ̀kan ti wà ní island wọ́n wà ńlá bẹ ọlọ́run jàárì tàbáwárí kọ́lọ̀n jíá kọ́lọ̀n kó fi mọ̀nà kó fi mọ̀nà ṣe pé ọ̀pọ̀lọpọ̀ látàyí àwa dúdú àwọ ọ̀dá kan mọ̀ àkàmọ́ tẹ́ bá ti ń poló nǹkan àwọn ará lọ ní nígbàtà ní Saudi Arabia wa lọ́ba pélé làbúrò rẹ̀ bá ń pè é wọ́n jọ ń sọ̀rọ̀ lọ́ba ní bọ̀dá mi ń ó ní Saudi Arabia báyìí ni àbúrò mi bó ni wọ́n olóhùn wà ní Ìlọrin àbí ibì kan lọ́dá kọjọ́ yẹn bọ́ọ̀lù gbogbo kan à olóyìn má ni ó ti lékún sí o kọ́dà wọ́n ti jọyìn àwọn àjọ kan sì ń ṣe àní wọ́n ṣe kíni ni wọ́n ń pè é ẹgbẹ́ ní ha àwọn ọ̀dọ́ kan mà ó ti yé mẹ́sẹ̀ kó sọ́wọ́ tìjàníyà táwọn kàdírí àkó wọn lóga nánu èmi ìlú tó délẹ̀ yóò gbọ́nà sànú wa eré burúkú tó tán eré burúkú tó tán tẹ́yìn bá ti lọ lè jọ́ sí àbáyé kò jẹ́ mùsùlùmí má lọ́dọ̀ ọlọ́run ahamu akọ̀ ìdìhì àwọn èyí tó nípa nínú àwọn àdéhùkàn wọn àdéhùkàn wọn pọ̀ gan láwọn àdéhùkàn tó burú jàì tọ́ta pàlùkùránì àti súnà nínú àwọn àdéhùkàn wọn náà ni pé yàrá òun àna ìmáàmàtà àlẹ́tìnà àṣàrà rúkìnù ìsìlámì náà àádọ́rù gbogbo ìjọba jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ gbà pé àwọn ọmọ ọmọ àti àlí àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n máa di àlífà níyà nábì oyè ìdílé ni ẹnìkan ò ní wá látọ̀ kán kọ́ wá máa di àlífà nínú ilé àkọ́kọ́ gbàgbọ́ wọn nu wọ́n wọ́n mọ̀ mustahiquna lil khilafati ba'da rasulillah àwọn tá a fẹ́ kà yìí àwọn ṣé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kán di àlífà alimamu ali al wọ́n mọ orúkọ wọn àtoríkì tí wọ́n fún wọn ni ali oye òun là kọ́kọ́ àlífà lẹ́yìn ànábì alimami alhassan alimujitaba tọ́ba kutan hasan òun ni àlífà lẹ́yìn ali ẹ̀dá tẹ́sán ma kúrò pùrọ́ ni wọ́n ṣe àwọn mẹni tí ọkọ̀ kú nu wọn. ẹni kẹta alimami ali zainul abidin imamu ali zainul abidin òun lọ́kàn lẹ́yìn náà alimami muhammadu bakir òun ló kàn lẹ́yìn náà alimami jaafar sadiq òun ló kàn lẹ́yìn náà alimami musa alkazim òun ló kàn lẹ́yìn náà alimami ali aridọ òun ló kàn lẹ́yìn náà alimami muhammad aljawad òun ló kàn lẹ́yìn náà alimami ali alhadi annaki annaki òun ló kàn lẹ́yìn náà alimami alhassan alaskari òun ló kàn lẹ́yìn náà alimami almahdi almuntazir òun ló kàn àwọn méjèèjìlá táwọn dárúkọ yìí wọ́n ní ànábì dídí dárúkọ rẹ̀ ànábì sì sọ fáwọn sàábà kó tó lọ fáwọn eléyìí ní ìlàfà o ẹgbọ́ irọ́ burúkú àwọn sàábà Abubakiri àwọn ni wọ́n parẹ́ ànábì ní ọmọ kàkà fún bàbá yìí gbogbo àwọn gbogbo àwọn ọmọ tí wọ́n dákọ̀ yìí wò bí mi o tá ànábì fi ṣe kíni tá ànábì fi kú alàyè ń bẹ ńlẹ̀ ògbó ọ̀run làdẹ́bí wọn máa sọ pé òun náà jẹ́ khalifa àṣetáni ẹni tí ń singi tí sì ń sọ fún yín pé bàbá títí ẹni ọmọ èyí tẹ́mi ọmọ sinú ọgbà gbójú ọ̀nà ni iṣẹ́ ṣetán ni ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn Islam ṣe rí ìdọ́gbẹ̀yìn wọn alimadi alimuntafa lòun òun ni wọ́n ní yọ̀wá nígbẹ̀yìn ayé yọ̀wá ṣe búlálà fún ìyàwó Aisha lérí ìsìn náà tó sí wọ́n lóun ò tí kú ń padà